ẹkún jeremiah orí kẹrin báwo ni wúrà ṣe di bàìbàì báwo ni wúrà dídára jùlọ ṣe padà òkúta ibi mímọ́ lè atúká ní gbogbo orí ìta àwọn ọmọ iyebíye síónì tí ó níye lórí bíi wúrà dídára báwo lè a ṣe kà wọ́n sí bíi ìkòkò amọ̀ iṣẹ́ ọwọ́ alámọ̀ àní ọ̀wàwà ń fa ọmú jáde wọ́n ń fi ọmú fún àwọn ọmọ wọn ṣùgbọ́n ọmọbìnrin àwọn ènìyàn mi ti di ìkà gẹ́gẹ́ bí abo ògòǹgò lé agijù ahọ́n ọmọ ọmú lẹ̀ mọ́ òkè ẹnu rẹ̀ nítorí òǹgbẹ àwọn ọmọ kékeré ń béèrè oúnjẹ ẹnìkan kò sì bùú fún wọn àwọn tí ó ti ń jẹ ohun dídùn dídùn ń kú lọ ní ìta àwọn tí a tọ́ nínú aṣọ òdodo ń gbá àtàn mọ́ra nítorí àìṣedéédé ọmọbìnrin àwọn ènìyàn mi tóbi ju ẹ̀ṣẹ̀ sódómù lọ tí a bì ṣubú ní ìṣẹ́jú láìsí ìṣiṣẹ́ ọwọ́ nínú rẹ̀ àwọn násìrè rẹ̀ mọ́ ju ẹ̀gbọ̀n òwú wọ́n funfun ju wàrà ìrísí wọn ju iyùn àpẹẹrẹ wọn dàbí òkúta sáfírè ojú wọn dúdú ju èédú nísinsìnyí a kò mọ̀ wọ́n ní ìta àwọ̀ wọn lẹ̀ mọ́ egungun wọn ó di gbígbẹ gẹ́gẹ́ bí igi àwọn tí a fi idà pa sàn ju àwọn tí a fi ebi pa tí ń dákú tí a gún wọn lára nítorí àìsí èso oko ọwọ́ àwọn obìnrin aláàánú ti ṣe àwọn ọmọ àwọn tìkára wọn àwọn wọ̀nyí li ohun jíjẹ fún wọn ní ìgbà wàhálà ọmọbìnrin àwọn ènìyàn mi olúwa ti ṣe àṣepé ìrunú rẹ̀ ó ti da ìbínú gbígbóná rẹ̀ jáde ó ti da iná sí Síónì tí ó sì ti jó ìpìlẹ̀ rẹ̀ run àwọn ọba ayé àti olùgbé ilẹ̀ ayé kò gbàgbọ́ pé anilára àti ọ̀tá ìbá ti wọ inú ẹnubodè Jerúsálẹ́mù nítorí ẹ̀ṣẹ̀ àwọn wòlíì rẹ̀ àti àìṣedédé àwọn àlùfáà rẹ̀ tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn olódodo sílẹ̀ lé àárín rẹ̀ wọ́n ti rìn kiri bí afọ́jú ní ìta wọ́n di aláìmọ́ fún ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn wọ́n kígbe sí wọn pé ẹ lọ aláìmọ́ ni ẹ lọ ẹ lọ ẹ má ṣe fi ọwọ́ kàn án nígbà tí wọ́n ń sá lọ wọ́n sì rìn kiri pẹ̀lú wọ́n wí láàrin àwọn orílẹ̀-èdè pé àwọn kì yóò ṣàtìpó níbẹ̀ mọ́ ojú Olúwa ti tú wọn ká òun kì yóò fiyèsí wọn mọ́ wọn kò buyìn fún àwọn àlùfáà wọn kò ṣàánú fún àwọn àgbààgbà bí ó ṣe tiwa ni ojú wa ń wọ̀nà síwájú àti síwájú fún ìrànlọ́wọ́ wa tí ó jẹ́ asán lórí ilé ìṣọ́ wa àwa ń wọ̀nà fún orílẹ̀-èdè tí kò lè ranni lọ́wọ́ wọ́n dẹkùn sí ipa ọ̀nà wa tí àwa kò lè rìn ìta wa òpin wa súnmọ́ tòsí ọjọ́ wa pé nítorí òpin wa dé àwọn tí ń lépa wa yára ju idì ọ̀run lọ wọ́n ń lépa wa lórí òkè wọn nì wọ́n bá dè wá lé aginjù èémí ihò imú wa àní ẹni òróró olúwa ni a mú nínú ọ̀fìn wọn ní ti ẹni tí àwa wípé lábẹ́ òjìji rẹ̀ lé àwa ò máa gbé láàrin àwọn orílẹ̀-èdè yọ̀ kí inú rẹ̀ sì dùn ìwọ ọmọbìnrin édómù tí ń gbé inú ilẹ̀ wúsì síbẹ̀ àgò náà yóò kọjá sọ́dọ̀ rẹ pẹ̀lú ìwọ ó sì yó bí ọ̀mùtí a ó sì tú ọ ní ìhòòhò a mú àìṣedédé rẹ kúrò ìwọ ọmọbìnrin síónì òun kì yóò sì tún mú ọ lọ sí ìgbèkùn mọ́ òun ò bẹ àìṣedédé rẹ wò ìwọ ọmọbìnrin édómù yóò sì fi ẹ̀ṣẹ̀ rẹ hàn